ẹ̀yin èèyàn mi ara mi ń gbọ̀n báyìí ni mo ṣe ń wọ ẹ̀bẹ̀ tí ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí arákùnrin fẹ́ sọ fún wa náà. You know, when you are running for your safety, you don't care what is happening to you. You don't care what is in front of you. You just want to have a safe ground. Ẹ fídíò tẹ fẹ́ wò yìí àbí tẹ̀ ń wò lọ́wọ́ yìí ó ní fídíò tí mo pàpà lọ ṣe research lórí ẹ̀ ṣé mo pa ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó fẹ́ travel tó ń fẹ́ gba Brazil gbà á lọ sí Panama kán ṣẹ̀ wá máa gbà á lọ sí Mexico kán gbà á lọ sí Mexico Panama kán dẹ̀ ṣẹ̀ wá máa lọ sí USA ìrìn àjò yẹn kì í ṣe bá a ṣe bá o kò ń ṣe bá a ṣe fẹnu sọ ẹ má jẹ́ àtànra wa mo dìídì lọ wá àwọn fídíòs yẹn ni wọ́n ti ṣe documentary lórí ẹ̀ dáadáa ṣé rí gbogbo àwọn tí wọ́n láwọn ti gbàgbé kọjá wọn ò fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún wa wọ́n sọ ọ́ ṣùgbọ́n kò kò kò dàbí kéèyàn fojú ara ẹ̀ rí lẹ́yìn fídíò ìwọ tó bá tún wá fẹ́ lọ Brazil tó fẹ́ gbàbẹ̀ bọ́ sí Mexico tó fẹ́ gbàbẹ̀ bọ́ sí Panama tó wá fẹ́ gbàbẹ̀ bọ́ sí United States of America ó dẹ̀ ọ̀yọ́ ó ní o ọ̀yọ́ ló wà o tí agbára ẹ bá ti gbé pẹ̀lú ohun tó ń wò lójú òòrùn yìí pẹ̀lú inú gbó pẹ̀lú àwọn èèyàn tó rí tí gbogbo wọn ṣà ń pariwo pé káwọn èèyàn má try ẹ̀ kó má gbìyànjú ẹ̀ ó máa lágbára o torí kì í ṣèrìn àjò ọjọ́ kan kò ń ṣèrìn àjò ọjọ́ méjì kò ń ṣọjọ́ mẹ́ta even oṣù ọ̀sẹ̀ méjì ẹ ṣì ń rìn lọ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ níbẹ̀ náà lẹ ti máa rí oríṣiríṣi ńlẹ̀ẹ́lẹ̀ nínú fídíò ẹ máa rí àwọn ibìkan tí mo block tó jẹ́ wípé orí èèyàn tó ti ń jẹrà ó wà ńlẹ̀ẹ̀lẹ̀ táwọn èèyàn dẹ̀ ń gba abẹ kọjá oríṣiríṣi ìlú ló ń lọ ló ń gba ọ̀nà yìí wọ́n lẹ̀ ní ọ̀nà tó léwu jù rẹ̀ wọ́n pè kan ní Darien Gap Darien Gap yẹn wọ́n ní láti Panama nínú fídíò yìí náà ti sọ pé èèyàn máa gba inú omi yẹn kọjá eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn smugglers náà máa yọ síyàn ọ̀pọ̀lọpọ̀ wọn á gbébọn síyàn lórí wọn á ní kéèyàn kó tọwọ́ ẹ̀ wá wọ́n ń jalè lọ́nà abẹ yẹn o inú igbó kìjikìji ni igbó orò kì í ṣe igbó pẹnkẹlẹmẹsì tí o rò pé bóyá o ti rìn rí igbó gidi ni igbó táwọn ẹranko gidi wà igbó tí àwọn ẹranko gidi wà igbó tí ò sí iná tí ò sí ìmọ́lẹ̀ tó máa tìkì igbó tó jẹ́ wípé àwọn tó mú yín kọjá gan kò sí Google máàpù kò nẹ́tíwọ̀kì ò débẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tún gbédè ẹ máa bá tó ń sọ English pàdé o ṣùgbọ́n English wọn lè má dán mọ́rán àwọn ará Cameroon ru bọ̀bọ́ tí ọwọ́ ẹ̀rọ yẹn ń sìn Cameroon ló ti ń bọ̀ ẹ máa rí ìyá kan náà tí ẹsẹ̀ tó ti wúwo tó ti rìn rìn rìn kò sóúnjẹ kò dẹ̀ ń ṣe pé wọ́n kàn máa rìn lórí dry ilẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ tó máa fà wọ́n pọ̀tọ̀pọ̀tọ̀ nínú ẹ̀ náà lóríṣiríṣi ẹranko wà orí ni ẹni orí bá yọ òdìlé torí ẹ̀ ni mo ṣe mú kí ní ìwà kẹ̀ ẹ̀ wò fojú ara yín wò bí ẹ bá rí bọ́n ṣe ń lọ yìí tí ọkàn yín bá gbé ẹ̀yin náà lè gbé kí dẹ́ ṣèlú kan lẹ máa kàn oríṣiríṣi ìlú nítorí tí wọ́n ṣe ní kàyéfì ni wípé nínú eléyìí tá a ti kọ́kọ́ ṣe bí ẹni parọ́ fúnra wa ni o èèyàn kì í lọ sínú lílù kó jáde bẹ́ẹ̀ yẹn nínú lílù o even Nàìjíríà tó jẹ́ coas ta láwọn Ghana eh, Republic of Benin gbogbo wọn tẹ́ bá ń kọjá lọ wọ́n máa yẹ passport yín wò bẹ́ẹ̀ náà làwọn eléyìí o gbogbo ibodè gbogbo borders tó wà nílùú wọn pátápátá even gbogbo táwọn smugglers ń gbà gbogbo ẹ̀ tán máa gbé yín gbà gbogbo bẹ̀ náà mọ̀ o irú bọ̀bọ̀ kan bí ń sin ọmọ Cuba ni ọ̀nà ti ṣíṣí passport o oríṣiríṣi ewu ló wà lọ́nà o ẹni lórí kò ní fìlà ẹni ní fìlà ò lórí o ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ṣe Brazil ọ̀pọ̀lọpọ̀ yín ti pè mí kí n jọ ẹni tí mo ní ní Brazil mi ò léèyàn bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ mi ò léèyàn Brazil mọ́ ẹ bá dọ̀hún tán tẹ́mi yín gbọ̀n èpè e, lẹ́ máa máa fi ránṣẹ́ sólúwa ẹ̀ ẹ jọ̀ọ́ torí ẹ̀ ni mo ṣe wá dìídì mú fídíò yìí tẹ́ ẹ bá kúkú rí fídíò yìí kẹ́rẹ́ àwọn èèyàn gbogbo wọn bá ṣe ń lọ tán ń bọ̀ èwo nu mi ò envy kankan nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà tẹ́ bá gbọ́rọ̀ ẹnu wọn wọ́n ti rò ó pin wọ́n ti rò ó pinná ṣe ní rárá sẹ́ àwọn máa tẹkọ̀ létí àwọn lọ́kúdẹ́ ń ṣe ibi tí èèyàn kan máa wọ mọ́tò tàbí tí wàá máa wọ plane tó bá ti dé Brazil ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀ ń wò yìí especially àwọn ọmọ Cameroon náà ti settle sí Brazil fún bí ọdún méjì ọdún mẹ́ta kan tó wá decide pé àwọn fẹ́ lọ kì í ṣe pé wọ́n kàn gbéra báwọn ń lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbédè díẹ̀díẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ gbédè ẹ máa sanwó àwọn tó máa ṣe translator fún yín tó bá parọ́ fún yín mhm, tó bá sẹ́ẹ̀tì yín up mhm. kò sẹ́ni tó máa pè o ọ̀nà jìn o then gbogbo àwọn ẹlẹ́ẹ̀ṣọ́ ojú ọ̀nà wọ́n wà lójú ọ̀nà o àwọn smugglers wọ́n wà lójú ọ̀nà o àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà náà máa gbowó owó tẹ́ máa ná gan ìgbà tán sọ iye tán máa ná fún mi wọ́n náà máa ná tó bíi five thousand owó tán máa fi dé sí Brazil ẹni tó máa júwe ọ̀nà fún wọn kò ní bá yín lọ o ó máa júwe ni o tó máa fi yín lé smuggler lọ́wọ́ àgbà tiẹ̀ smuggler àgbà tiẹ̀ lọ́nà ẹ dẹ̀ gbọ́dọ̀ di oúnjẹ tó pọ̀ lọ́wọ́ torí ó máa wúwo lẹ́yìn omi omi omi gan wúwo omi àtàwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ bíi pankéèkì bíi ìpékeré nǹkan kan ni wọ́n ń dì lọ́wọ́ o tẹ bá rí nínú fídíò nísìnyí ẹ máa ráwọn kan tán rí ọ̀gẹ̀dẹ̀ lọ́nà tán dẹ̀ bu omi wọ́n ṣe bu omi yẹn náà ni àwọn kan ń pariwo pé wọn kì í mu omi yẹn ẹ ẹ rò dáadáa o especially ẹ̀yin tẹ́ bá ní family tẹ́ lọ́mọ tẹ́ níyàwó ẹ rò dáadáa ó tiẹ̀ wá ṣe mí láàánú páwọn tó tún gbé ọmọ wọn dání ìlú tẹ́ máa kàn láti Brazil kẹ́ tó wọlé sí Panama kìí ṣèlú méjì kìí ṣèlú mẹ́ta o ẹ rò dáadáa o ẹ̀yin náà lọ ṣe iṣẹ́ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ẹ̀yin dáadáa o ẹni tó bá lẹ́mìí wò Nàìjíríà ò lè tó gbogbo ṣe mú yìí o. ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ máa sọnù kó sọnù sí tòsí níbi tá <laughs> kò yí sí tójú àwọn èèyàn ń rí o àwọn kan ń gborí omi kò dẹ̀ sí kẹ́ ẹ má gbomi kọjá ń bí náà kò sí ẹ wọ́n yẹn ń tẹ̀sẹ̀ bomi tán ń ṣe gbogbo ẹ̀ kì í ṣèrìn àjò ọjọ́ kan nígbà téèyàn bá rìn ìrìn ọjọ́ mẹ́ta láì fi nǹkan sẹ́nu tó rìn ìrìn ọjọ́ mẹ́ta láì fi nǹkan kan sẹ́nu nínú àwẹ̀ o gbàwé ọjọ́ kan gan-an gbogbo ẹ̀yin tẹ̀ gbàwé Ramadan ẹ̀yin mùsùlùmí ẹ mọ bó ṣe rí lára ẹ̀yin tẹ̀ tún jẹ́ sàárì ẹ lọ bí àwọn kìrìsìtẹ́nì ẹ pé wọ́n á gbà látàárọ̀ dalẹ́ ni ó tún dọjọ́ kejì kéèyàn wá gbà bẹ́ẹ̀ kó má tún jẹ nǹkan kan ibẹ̀ yìí máa ṣinu ìbáláwọ̀ ń ṣinu wọn ò ní ṣinu bóyá kàn máa mumi díẹ̀ wọ́n á tún rìn rìn rìn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹsẹ̀ á wá wúwo ẹsẹ̀ á wúwo nìí ẹ tí ì rírun ìrìn yẹn rí tẹ́ máa rìn ọjọ́ kan ni mo mísì bọ́ọ̀sì mi láti sànyà ní ẹgbẹ́ my two bẹ́ẹ̀ láti sànyà títí dé Òṣòdì mo rìn mo délé báyìí mi ò lè ó dà pé ẹsẹ̀ mi ti lọ ni. Ah, israel ẹrù dáadáa kẹ́ tó lọ o kò sẹ́bí kò sára lójú ọ̀nà yẹn ni orí yọ òdìlé odò olè títa ríro là o tó bá jiná tán ó doge àwọn kan ti labẹ̀ kọjá tí. Si, wọ́n lu àlùyọ tán dẹ̀ kọjá lọ tí nǹkan kan ò ṣe wọ́n ṣùgbọ́n àwọn náà tán bá ròyìn fún yín ojú rí tó another thing tí wọ́n á ní wípé wọ́n ní tẹ́ bá ń lọ yàtọ̀ sí pé gbogbo wàhálà tẹ́ máa là kọjá lọ́hùn bẹ́ẹ̀ bá ti dẹ́nu bodè wọn nílùú òyìnbó ní US tán ẹ ní láti lé èèyàn wọ́n ní tán ṣe nìyẹn o wọ́n tún ṣe ń sìn nìyẹn láti ní èèyàn tó níwèé tó máa dúró bí gàrántọ̀ wípé ọ̀dọ̀ ẹ̀ ń lọ ẹ bá dé ẹnu ọ̀nà ọbẹ̀ yẹn tí ẹ bá ti ní èèyàn tẹ lè dárúkọ wípé ọ̀dọ̀ ẹ̀ ń lọ ní US tó dẹ̀ níwèé hàn nígbà o tẹ́lẹ̀ owó náná ń gbà lọ́wọ́ wọn náà gbowó láti wọlé síbẹ̀ ẹ mọ́ ní àjò téèyàn tiẹ̀ máa rìn kó tó dé US ń kọ́ ṣé dandan ni kò dẹ̀ lọ tu owó díẹ̀ jọ kó gbìyànjú ẹ̀ kó tiẹ̀ lọ apply bóyá máa fún ẹ ní visiting sí Canada kó kó lọ káwọ́ sókè bó bá débẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìyẹn visiting ni o gbogbo ewu tó fẹ́ là kọjá yìí ewu ti pọ̀ jù kí ló le tó yìí ewu ti pọ̀ jù ah kódà ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ àbùrọ̀ lásán fọmọlúàbí bó bá dénú ẹ̀ àdòdìdì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń tójú rí àwọn onífídíò yìí sọ ò ṣùgbọ́n mi ò fẹ́ lo voice wọn èmi náà fẹ́ ṣe ẹ̀dá tèmi kí n lè bẹ́yìn tèmi sọ̀rọ̀ kéde wá yéra wa kí n lè bá yín sọ̀rọ̀ kẹ má ní bọ́bì ló tì yín sí ojú ọ̀nà èèyàn kan dìdí pè mí láti Libya pé àwọn ti fẹ́ bọ́ sọ́nà àwọn ń bọ̀ Nàìjíríà àwọn ti rìnrìn tó fẹ́ bá wọn ṣe Brazil mo dẹ̀ sọ fún mo ní kẹ́ tó wá ẹ jẹ́ ń bi èèyàn tí mo ní mo ní lọ́hùn òun ló wá ṣàlàyé nígbà tó ń ṣàlàyé tán tán dárúkọ owó pé èèyàn á máa san five thousand dollars ah bá ní five thousand dollars yẹn ń sin how much is five five thousand dollars bíi four four million yẹn o tí wọ́n bá kó sákàǹtì tó wó díẹ̀ kún á máa fúnyàn ní visiting kò dẹ̀ kan owó flight tó máa mú lọ sí láti nàìjíríà dé brazil kò kan agent tó máa bẹ ṣe agent tó máa bẹ ṣe ń sìn àgbà one million àbí one point two lọ́wọ́ ẹ̀ owó flight brazil ń sìn kì í ṣe kó má máa ná bóyá bíi five hundred àbí six hundred thousand two million kan nìyẹn wá papọ̀ mọ́ four million tá a sílẹ̀ kan ó jẹ́ bí six million tó bá ní six million lọ́wọ́ wọ́n á máa bẹ́ẹ̀ tó kínní wọ́n á bẹ́ẹ̀ tó visiting láwọn kọ̀ọ̀kan tó lóòótọ́ o wọ́n á bẹ́ẹ̀ tó visiting ah wọ́n á tún wá kó nọ́mbà lọ gbarú owó yẹn lọ́wọ́ ẹ lójú ọ̀nà láwọn smuggler tó ń sọ yìí ọ̀nà ibo ló fẹ́ padà sí àbí kó yá padà sí Brazil kó lọ́ọ́ máa kọ́ èdè ńbẹ̀ bó bá fi máa gbọ́dún méjì ńbẹ̀ wàá gbédè ká pa àwàdà tí o mi ò rò pé kíní ìwọ ọ̀tẹ̀ o ẹ rò dáadáa o Bobby kọ́ ló tì yín sọ́nà o torí ẹ̀ ni mo ṣe mú fídíò yìí wá kẹ́ ẹ wò ó documentary gidi náà ṣe lórí ẹ̀ ni kì í ṣàyè sọ ọ̀rọ̀ èmi kó tún wò ó pé arábìnrin òyìnbó tó ṣe documentary ṣó náà gbàbẹ̀ kọjá ni àwọn ibì kan wà tó ti fi kámẹ́rà pamọ́ nígbà tó ń gbọ́ pé àwọn smuggler ń bọ̀ pé wọ́n gbọ́dọ̀ rí náà òun náà fi ẹ̀mí ẹ̀ wewu ní documentary tó ṣe yẹn in fact ọ̀nà yẹn báyìí wọ́n ní is the most desperate dangerous road kàkà ibi tó máa ń pè ní darien eh, gap yẹn ẹ̀rí bó ṣe ń dira wọn lọ́wọ́ mú kó omi má bàa gbé wọn lọ ṣé tí ìjì omi bá tiẹ̀ máa dé eh, wọn á dira wọn mú ṣùgbọ́n tíjì omi bá ti pọ̀ jù wọ́n á jura wọn lẹ̀ ọmọ àwọn ọmọ kéékèèké tó tiẹ̀ wá kó dání ló ṣe mí ń kàyéfì ló ṣe mí láàánú láwọn ọmọ kéékèèké tí ò mọ nǹkan kan ẹ tún wo ìyá ọlọ́mọ tí ò jẹ nǹkan kan sínú tó tún gbọ́mọ kọ́ ọrùn tó tún fún lọ́yàn níbo lomi ti jáde tó yìí bá kọ́ ńbẹ̀ yẹn ẹ wo ọmọbìnrin tán gbé gbọ̀ngbọ̀ngbọ̀n yẹn náà lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ fídíò tó ti lọ ń tiẹ̀ tán fi stretcher gbé ó ti lọ ah, ẹ̀mí ò láàárọ̀ o torí ọjọ́ àgùnkọ́là á kọ̀run o ẹ jẹ́ ká ṣe é dẹ́ẹ́dẹ́ mìràwọ́ o tẹ́mi ẹ ò bá ti lọ tó dẹ̀ mọ̀ pé ò lẹ́mi ẹ jọ́ má tiẹ̀ má gbìmọ̀ràn ẹ̀ má gbìmọ̀ràn ẹ̀ rárá o ọlọ́run á ṣe lásìkò tó yẹ fún ẹ láti wá lo òyìnbó o má kánjú tu ló ọ̀rán o kó má yẹ pé bóyá twenty twenty four ọlọ́run lòun fẹ́ ṣe lóyìnbó fún ẹ tí wọ́n dẹ̀ ti lọ para ẹ̀ lẹ̀ ní twenty twenty three àní kúkú ọ̀wọ́wọ́ o àní kúkú òjijì o ẹ dáadáa o ẹ má sọwọ́ nù ẹ má sọ ẹ̀mí nù ẹ má kánjú tùlú ọ̀ràn àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ṣé múvì ni kí n pè é <laughs> àbí àwòrán fídíò tí mo mú wá fún yín òun ni àwọn tó fẹ́ gba Brazil wọ Mexico wọ Panama kan wá dé USA mo ní kí n mú wá fún yín o bí ìrìn àjò yẹn ṣe rí nìyẹn inú igbó tó ń gbà nìyẹn inú omi tó ń gbà nìyẹn bó ṣe ń rìn nìyẹn o ẹ má ní mi ò sọ fún yín o kókókó là ń rọ́fà àdìtì o mo wíire àbí wọn ò wíire mo ti sọ tèmi o torí téèyàn bá ń sọ nǹkan fún yàn tó bá ń rò lórí nígbà míì ó máa ń skip àwọn kankan tá a máa ní hmm, mo lè ṣe hmm. ṣùgbọ́n torí ẹ̀ ni mo ṣe mú fídíò wa lè rí i pé okay ah bó ṣe rí rèé ah bó ṣe rí rèé ó dáa eh, mo lè ṣe ó kù sí ẹ lọ́wọ́ ah ọlọ́run ló yọ mí ọlọ́run ló jẹ́ kí n rí fídíò yìí òun ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn a máa sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí ẹ̀ lèmi náà ṣe rọra tún ṣe léyìí sìn kí n lè jù ú kẹ́ ẹ bá mi pín gbogbo àwọn tó ti gbọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn tó dẹ̀ ti pè mí tó ti kìlọ̀ fún mi pé ah nítorí ọ̀rá ń sọ yìí kò easy bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí ẹ̀ lèmi náà kúkú ṣe ṣe fídíò yẹn o torí bí n bá sọ fún yín pẹ̀lú ẹnu ẹ rò pé bóyá mi ò fẹ́ fún yín mi ò fẹ́ yín fún re ni àbí mi ò fẹ́ kẹ́ travel ṣùgbọ́n mo ti mú wá fún yín ẹ ti fojú ara yín rí o because kí kan tó dègbò olú kànbẹ là á ké sí ó dàbẹ̀ ṣe fojú ara yín rí i so that ẹ tẹ́ bá wá take decision ẹ ní agbọ́ kó tó ṣe kinní kan àgbà àgbà ìjàkadì ni mo ti sọ fún yín o mo dẹ̀ ti fi hàn yín o mi ò fi mọ ní ọ̀rọ̀ ẹnu mo tún fi fídíò hàn yín so ẹ jọ̀ọ́